أعوذ بالله تعالى من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عدانا الآذى وما كنا لنهتدي لولا أن هدانا الله أحمده سبحانه وتعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على من لا نبي بعده محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé òun náà ni ó tún jí wa sáyé láàárọ̀ yìí àwa àti ọlọ́run ibi tó jí wa yìí ó jọ kó lè gbá sórí ilé àtìmọ́ fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ìbànújẹ́ àfẹ́ ọlọ́run mọ̀jẹ̀ tọ́ sí wa nínú ilé wa mọ̀jẹ̀ tọ́ sí wa ní sírètì wa mọ̀jẹ̀ tọ́ sí wa ní ìlú ọlámídẹ́yìn mọ̀jẹ̀ tọ́ sí wa ẹ̀nà níbi tí kálukú wa dá ti wá àdìgbà ti ṣiṣẹ́ ọlọ́run ìbànújẹ́ ó kéré tóbi wọ́n jò tọ́sẹ̀ kọ̀ọ̀kan wa. à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run bá láàyè kan. bákan náà a tún jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kò máa bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará díẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wá sí àárín ìlànà wọn títí òbíde ọjọ́ ìgbéǹde àkìyàmọ̀ ìkó àtàlẹ̀ imán ẹ̀yàn ọmọ ìyá mi nínú ìsìlámù ilé ìgbà tó fẹ́ wù nínú àwọn ìwà àbàjẹ́ ìwà tó lè pani rán ìwà tó lè ba ẹbí jẹ́ tó lè ba àwùjọ jẹ́ kódà tó lè ba jàmáà jẹ́ tí àbá sáàgbò kúrò lórí irúwà burúkú bẹ́ẹ̀ kí ni ìwà náà òun náà ni alhassan kìí ta kẹnimọ́ ní orúkọ oríṣiríṣi ni Yorùbá ní fún alhassan wọ́n tún máa ń pè ní inú ni bí ni ẹ̀gàn ìtumọ̀ ẹ̀pọ̀ nínú èdè Yorùbá gan-an kátó wá sọ di èdè lárúbáwá ṣùgbọ́n gẹ́gẹ́ bí agbóyè ẹ̀sìn kámọ̀ wulẹ̀ lọ́nu lárúbáwá mú gbàgbà ti tún di àlàáfíàdì pẹ̀lú èdè tí àwọn gbọ́yé àwọn afẹ́ẹ̀sìn wọ́n ní àlàáfíàdì kàrọ́ àtúnẹ́ìmọ́tì wàhúbù zàwáríà ánì àlèkù wọ́n ní táwọn pè ní alhassan oníkéèyàn ó kórìíra oore àbí ìkẹ́ tí ń bẹ lára ẹnìkan tí wọ́n ní wàhúgbò zawaliha pẹ̀lú bó ti kórìíra oore kò tán síbẹ̀ o ó wá ń fẹ́ kí oore kó kúrò lára ìkẹun fún kéèyàn ó kàn kólera pé orí ìṣẹ̀lẹ̀ sí lágbájá ìlara nìkan ni yorùbá máa ń pè irú yẹn jù bó tó bá ti wá di pé húbù ìzàwálì nẹ́yìn máa ti ánìlì àmì àdé ó tún wá fẹ́ kó orí kó lára ẹ̀ńtọ́ lọ sórí fún ní inú ni bí ni ẹ̀gàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á sì tún máa rántí àwọn ìtumọ̀ míì náà tí yóò bá fún irú ìṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ti èdè ní tìlànà ẹ̀sìn yìí ó ti jẹ́ àmọ́ tí wọ́n ń pè ní alahassan ojú méjì ló ní ẹni tọ́lọ́ wọn bá so oore kan fún ó kórìíra oore tí ń bẹ lára ẹ̀ yẹn tó bá sì ti kórìíra ẹni tọ́lọ́ ń so oore fún ìtumọ̀ náà ni pé ó kórìíra ẹni òun náà fúnra rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ò ní pé ó wà máa wọ́nà gbòòrò lóore yóò sì kú lárẹ̀ bóyá ẹni tọ́lọ̀ ọba sànú rẹ̀ orílẹ̀-ra àbórílẹ̀-kọ́ àbúra mọ́tò gidi àbí wọ́n fún ní promotion àbí ó sórí eré kan àbẹ́ni tó súnmọ́ bóyá bí ọmọ rẹ̀ ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ẹbí rẹ̀ yóò sàtẹ̀ tó dáa ṣùgbọ́n ní oṣù wa dùn wípé oore òun ó ṣẹlẹ̀ sí nkí a ẹni òun ó tún wá fẹ́ kí oore bẹ́ẹ̀ kú ní nkí a rẹ̀ ìwọ ọmọ ìyá mi sórí tí wà ìbá fi ń bẹ lára rẹ̀ yóò bà tiẹ̀ jẹ́ láyé yóò wá kó bá ọ lọ́jọ́ bí làlùkìyàmọ̀ torí pé alhasib must go bizawali ní ẹmọ́tì aláàkiri tẹ́rẹ́ tó bá ti jẹ́ onílára yóò mọ̀ lépa yóò bí sí pẹ̀lú bóòlù yóò ti kú lára ẹ̀ńtọ́lọ́mbà sọ̀rọ̀ èkó ni kódà kó tiẹ̀ mọ́ dọ́dọ̀ tiẹ̀ kò sá fẹ́ kí ẹ níhun kó sá ní orí òun lára ìwà burúkú ni o afọ àwọn àlùjọ ìjà níyì rahimahullah wọ́n ní àlẹ́ asad tẹ́rí tàbá ń sọ pé asad ìlara ìlara àbí kẹnimọ́ni inú ni bí ni wọ́n ní tàmánì zawala ni'mati al-mahsudi ila al-aasi wọ́n lò ní kí ẹni tí bá ń lara èèyàn kó máa jẹ̀ran bó nìkẹ́ ó ti kú lára ẹni tí à ń ṣe lára rẹ̀ àbí tá à ń jowú rẹ̀ kó wá bọ́ sọ́dọ̀ tiẹ̀ fún rẹ̀. wọ́n ní bákan náà àfàwà aljahid aleyhi rahmatullah àwọn ní alhassad ní tí wọ́n pè ní ìlara wúwà àtà alùmọ̀ bímọ yàrá òlè ìsán lẹ́gẹ̀rì wọ́n lò ní kọ́mọnìyàn kó máa ní ìnira kó máa fíìlì pain látara ìntorí lára ẹlòmíì tí ò sí lára tiẹ̀ wà má yẹjú lóru fi ìbínà fàdọ̀ yìí wọ́n ní àti tí ó máa rí nínú àwọn orí tọ́lọ̀ ọba ti fún bóyá olówó lọ́wọ́ ó ra aṣọ tó le ó ra bàtà tó le gbogbo àwọn ọ̀gá tá mọ̀ pé ọlá ọlá ọlá lélẹ̀ àdìsọ̀ ti lé àdìsọ̀ ti mú tọ̀ bóyá kàwé yanjú ó mú bẹ́ẹ̀ class àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń gbogbo àwọn kàtà sámọ̀ ìpé òun lè lélẹ́yìí àbúlọ lóyìnbó torí pé sa àgbà pé lọ ní òyìnbó oore ni tọ́ wọ́n ní wọ́n lè fi áàdù pé ẹ̀yìn dáàbì dáàlì kàrẹ̀gẹ́ mọ́ hùwà láwọ̀ kéèyàn wá mọ́ gbìyànjú gbòòrì kìíní wọn ó ti parun lára ẹni tó ní kìíní lára ọ̀rẹ́ máa ń lára ọ̀rẹ́ rẹ̀ ọkọ ń máa ń lára ìyàwó rẹ̀ nígbà tó lọ́n bá kẹ́yàwó rẹ̀ lọ ìyàwó yìí sábà lára ọkọ torí ti mọ̀ yí pé kọ̀kọ́ ní náà ni àhà ọlọ́run ṣe wá lóní lára o òbí náà wọn èyí lára àwọn ọmọ tí wọ́n bí àbílẹ̀ tó bá jẹ́ òbí burúkú ló ń kó ọlọ́run jàre bẹ́ẹ̀ náà ni ọkọ tí bá ń lára ìyàwó rẹ̀ ọkọ burúkú ni wọ́n pẹ́ lójáyàwó rẹ̀ ìwọ ń ṣiṣẹ́ òun náà ń ṣiṣẹ́ ọlọ́run ti fi wá rákà síbi ẹ̀ ìyàwó mi ti kọ́ ilé rẹpẹtẹ tọkọ òsì rí ilẹ̀ lásánrà kádàrá ti dúró ìwọ̀n ẹ̀yà mi gba kádàrá tó bá lè rọ́nà lọ ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ gbẹgbẹ abéèkì ní lóòótọ́ bóyá rìsọ́ọ̀tì tiẹ̀ tún dáa ju tiẹ̀ lọ àbí wọ́n gbẹ abéèkì wọn ò tiẹ̀ kàwé òun lọ ń kọ́ mẹkáníìkì àmọ́ ń kọ́ bíríkìlẹ́yà ó wá rí ṣe ó ti kọ́lé ó ti dúró mọ́tọ̀ ìwọ sì fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ò sì gẹ̀ẹ́sì láìpọ̀ rẹ̀ mọ́ lára rẹ̀ òun náà ò lára tiẹ̀ tó náà bá lára tiẹ̀ ni òun náà wà tìpátì kúkú bòló náà ti fẹ́ kàwé ṣé rí àkọọ́lẹ̀ ti dúró ẹni tí ò bá ti nígbàgbọ́ tó yẹ koro nínú kọ̀dá òun ni ó mọ lára oore ẹni tó lọ́n bàbá sọ̀rọ̀ fún ẹni tó bá ti lára èèyàn kò lè ní ìsinmi kò ní gbádùn ayé rẹ̀ kátó wá sọ ti ọjọ́ ìgbéǹde àkìyàmà afáwọn àríjá ìlú wa ń tẹ̀síwájú wọ́n ní tẹ́rí àlàáfà nípa ń sọ yìí wọ́n wọ ọkọlọ́kọ mọ̀kúrò wà pọ̀dé ọ́n bí kò lè áhàdè wọ́n ní ìwà burúkú ìwà tá kọ̀ ìwà ẹ̀gbin tí ó dá tá fẹ́ kẹ́nikẹ́ni ó ní òun ní ìdí wọ́n pè ní alhassan lọ́dọ̀ àwọn akọ́ ní psychology àwọn àmọ́ elmenaf àwọn tó bá rí pé alhassadun mọ́rọ̀dùn pípẹ́ rí ìlara àìsàn ni àìsàn tí ò sí lóògùn mo ti gbàgbé òwe tí yorùbá gan máa ń pa ni lórí ọ̀rọ̀ ẹtí bá ti ń lara wọn èèyàn lè gbogbo nǹkan ló lóògùn ṣùgbọ́n ìlara àìsàn ẹ̀mí ni àfi tí ẹni yẹn fúnra ara ẹ̀ tó bá let it go yẹn ló jẹ́ pé ẹni tí ò ní lára òun lẹ́nu tó ṣe wípé ìmọ̀ ń tètè jọ̀wọ́ nǹkan lẹ̀ tí ó sì mọ̀ fẹ́ dáadáa fẹ́lòmíì tó lẹ́ni tí ò bá ti fẹ́ràn dáadáa fẹ́lòmíì ẹni tí ò bá ti ní báńpé ní alihifar ká lè gbọ́lá fẹ́lòmíì lórí ẹni yóò mọ̀ jẹ́ onílára o kọ́lọ̀ ọ̀kọ́ mọ́sálẹ̀ wà sọ wá ń bẹ̀ o. afọ àwọn àlùmọ̀ àwárìdì wọ̀nyí wọn wùlọ́ wọ́n ní àti kọ́tùlẹ̀ àtẹ̀ wọ́n ní sẹ́rí in tí wọ́n ń pè ní pàápàá jùlọ àlẹ́ àtẹ̀ àlẹ́ àtẹ̀ wọ́n ní òun ni ṣídàtùlẹ̀ àtà ìbànújẹ́ tó lé ìbànújẹ́ bú alẹ́ alẹ́kẹ̀yọ́rọ́ ti takúnù lè náà ti alàfàdìlì lókè ọmọ ìbànújẹ́ lórí oore tó pọ̀ ọlá tó pọ̀ tó ń bẹ fáwọn èèyàn tí wọ́n wá máa banújẹ́ lórí rẹ̀ torí pé kò tọ́ sí wọ̀ torí ọmọ ìyá mi ẹjọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ fún àkọọ́lẹ̀ tiẹ̀ nìyẹn gbà tó o bá ti gba kádàrá yorùbá ní kí ni ó gbà kodoro wàkọ́ọ́lẹ̀ alimunawi ẹni pé definition tá à ń mú akọ láàárọ̀ yìí torí pọ́rọ̀ yẹn lé ó ń bá ìwé wí ní sì ń bá wọn náà wí gbogbo ẹni tí bá ti máa ń lara orí ẹlòmíì tètè gbọ́ ìkìlọ̀ ìwọ náà rí pé o lè mú ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó gbé ibi dínà pẹ́lú fún òní kọjá tó máa tó wọn náà ní gbòòrò jọ̀nà yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ hákìd onílara mo sì máa ń rí torí pé ìrara yẹn ó kí ipò ẹbí sí wo ní lè lé tí ó sì rẹ láǹfààní mọ́ láyé torí pé ó fẹ́ búlọ́ọ̀kù oore tẹlómìn mélòó mélòó lẹ́yìn tí wọ́n fẹ́ sọ orin fún lẹ́gbẹ̀ẹ́ rẹ tí wọ́n sì sọ torí tó bá ti ní it ìgbà sẹ́ńtọ́ wáyé kẹ́ ẹ ṣe kí ní òkun nìyẹn kò sí mọ̀ pé o ti ní àìsàn hasad yẹn lára tó bá ti pé lóòótọ́ bá rí pé á ah, ẹni yìí ò di sáàpù kìíní yẹn ẹni báyìí ló di sáàpù ẹ̀ tó dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni pé o ní ìsọ̀ ìyẹn ò kìí ṣe lára kìí ṣe pé wọ́n wá kìíní yẹn ipò yẹn àbórí yẹn fún rẹ̀ ṣùgbọ́n kan ní pé ah, ẹni tẹ́ fẹ́ ṣe kìíní ipò yìí ó di sáàpù ẹ̀ ẹ̀sẹ̀ wo mr lágbájá báyìí báyìí òun wà more dedicating àbí ẹ̀sẹ̀ wo mrs lágbájá báyìí báyìí òun wà hard working jẹ́ni báyìí lọ irú ẹni tó yẹ kẹ́ ẹ fún ní róòmù yẹn nìyẹn ìyẹn sì lára ṣùgbọ́n ẹni tó wọ́n wá ní wọ́n fẹ́ yẹn nìkan sípò wọ́n wá ń bínú rẹ̀ torí pé wọn ò fún wọ ìyẹn ti di kí ni ó ti di lára sọ̀rọ̀ ń bẹ̀ o. àbọ̀ wa àlùmọ́nà wíyì àwọn ní àlàáfẹ́ tàmọ́n ní ìzàwálà ní ìmọ̀tí wọ́n lò ní kéyìn ó máa jẹran pé kó orí kó yẹ kó bọ́ lára anil mustahikila fẹ́ni tó orí yẹn tọ́ sí ẹmọ̀ pẹ́ni yẹn ló dì sáà orí hun ẹwà lára rẹ̀ pé ẹ̀fà ń fẹ́ kó orí yẹn kó bọ́ lọ́wọ́ rẹ̀ ó ti wà lára ọ̀rẹ́ bì ẹwà ń jẹran bóò ní kíní ó ti kú ní ọwọ́ rẹ̀ ìyẹn ti di lára ẹ wo bí irú géèmù táwọn politician tí wọ́n ti bẹ̀rẹ̀ ní ìsìn báyìí àti ní ìwé ló fi jẹ́ pé ìwọ ọmọ ìyá mi mo ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ tó sọ àtiwà tó wù ẹni tó ní ẹ gọ́ọ̀mẹ́ntì eléyìí tó wà ń bẹ yìí ẹ wọn ò ṣe dáadáa kíní ìgbà wo àwọn èèyàn wá lọ ń bá kó àwọn ọ̀rọ̀ tó ti sọ látẹ̀yìnwá wá tó yẹ kó náà ti promote ẹgbẹ́ yìí tó bẹ́ẹ̀ náà lọ́wọ́ ẹ̀ náà ó náà tún bẹ̀rẹ̀ sí ní jantọ́ tó ó ti ní láàánú púpọ̀ ẹmọ́tì torí ayé wọ́n bá lùdì àmọ́ rẹ̀ jẹ́ kí wọ́n mọ ìyá mi ẹmọ́tì torí ayé ẹmọ́ bá lùdì àmọ́ yìí jẹ́ wọ́n ti torí pé ẹ̀sán wá ipò ipò òfẹ́jẹ ministerial òfẹ́jẹ gbáwo gbà pé àwọn tí wọ́n ti yàn àwọn tọ́lọ̀ wọn bá fẹ́ yàn náà nìyẹn àìmú ẹ ó gbà fọ́lọ̀ ni ṣùgbọ́n òun náà ló ti fẹnu sọ ni pé gbogbo àwọn politicians o wọn èyí jà fẹ́ tó èèyàn o ẹ̀tọ́ ara wọn fẹ́ wọn náà ti jẹ́ politicians o sì fẹ́ táwọn èèyàn gbà wípé ìròyìn tó bá ti sọ bẹ́ẹ̀ lórí kọ́lọ̀ kó kó sànù wa ìyẹn la fi ń kìlọ̀ fẹ́yìn ọmọ ẹ̀yà wa mùsùlùmí pé stay away from democracy Stay away from politics. It will destroy your life and your hereafter in particular. Kò sí mẹ́rin tó wà ní ẹgbẹ́ kan, ó kò sí àjàgà tó ní pé ó destroy shakhsiyat personalities àwọn ẹlòmíì tó jẹ́ opposition yìí. Nítorí gbọ́dọ̀ pé ìwé ìyẹn tó bá fẹ́ rí Islam tó dáa, mo ní ọ̀dọ́ ọlọ́run ọba rẹ̀ o àbọ̀ àwọn alìmọ̀náwì wá ń pẹ̀sù wọ́n ní ẹlù bí wàkílà àwọn míì ní kúwà dólmọ́ dè lẹ́ìmọ́ti wọ́n lò ní títí àbòsí fẹ́ni tọ́lọ̀ ọba sóore fún bìtàmọ́ zawala ánì pẹ̀lú pé kéèyàn ó máa jẹran kéèyàn èrù lórí wípé àníṣẹ́ oore yẹn abẹ́kókò lára ẹni o wàtò rọ́ọ̀tì ìlàlẹ̀ ààbò pé kó orin òǹkó wá bọ́ sọ́dọ̀ ẹni tí ń lara kò ní lara àfáwà alkafawi rahimahullah tó dàbí sí pé definition nìkan lábàáfi láàárọ̀ yìí a mọ̀ tẹ̀síwájú pẹ̀lú àlàyé tó kù lọ́la insha Allah ta'ala àfáwà alkafawi rahimahullah àwọn ní al-asal ikhtilafu al-qalbi ala lè ká sọ̀rọ̀ tó lè àmùwá ni wọ́n lè àmùlà wọ́n lòun ní opposite kéèyàn yíyapa ọkàn sáwọn èèyàn kan lórí pípọ̀ dúkìá àbí owó àbáwọn nǹkan tí wọ́n ní kápá ìyẹn ni pé tọ́kàn rẹ tó bá ti yapa àwọn tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ fún wọn ni asadu ti wọlé tó ẹ lára nìyẹn abọ́ àwa àwọ́dì rahimahullah rahmatan wasi'a àwọn náà tún ní alhassan tẹ́lẹ̀ táwọn pè ní ìlara òun ni tàmọ́ ní zawala ni'mati ní mustahikin láha káwọn jẹran bóòlórí òsèpò lára ẹni tí ó tọ́ sí wàrúgbàmọ̀ káàna máa dálíka za yọ́n fi ìjà láti à wọ́n ní ó tún wá mọ́ bẹ́ẹ̀ náà kó ṣe pé èèyàn wà máa sáré yóò máa ṣe ìgbòkègbodò gbóò lórí yẹn yóò ṣe kúrò ní ara irú ẹni bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ọba wa wọ́n ti wá ní onílára o àbọ̀ àwa lè máa wárìbì rahimahullah wọ́n ní ẹ lọ́mọ o ìlàm annal asada kólókùn danimun wọ́n ní dájúdájú pé ìlara ìwà ìyẹpẹrẹ ni ẹnipẹ́ tó bá ti ń lara ẹni yẹpẹrẹ ni lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ìdìrọ́rí bilbader pẹ̀lú pé ìlara yìí ń kọ́ ní máa ń ba ẹran ara èèyàn jẹ́ gbogbo pílẹ̀jẹ̀ pátá náà ni ó bàjẹ́ tó bá ti jẹ́ onílara yóò máa rò yóò máa gbẹ ìgbésẹ̀ ayé rẹ̀ ò ní dáa wà ìsáàdì lè dè wọ́n níbẹ̀ náà ni pé yóò wà bẹ́ẹ̀sìn rẹ̀ jẹ́ ìlara ó bẹ́ẹ̀sìn rẹ̀ jẹ́ wọ́n ní àtà àlàkọ̀dẹ̀ amọ̀rọ̀lọ́bìlẹ̀ ìsì àádàtì ní sáàpì tí kí lọ́lọ́wọ́ bá fi pawá látẹ̀gàn pé ká máa sáàdì ọlọ́run kúrò níbi àbúrò nílara ọlọ́run ọba gan àkùnọ́lẹ́jì pé gbogbo ẹni bá ti ń lara aláburú ni wọ́n sórí ọlọ́run nìkan náà ló wá lè gbà yàn lọ́wọ́ onílara ìyẹn ló fi gbọ́dọ̀ pọ̀ nínú tó wọn fi ka sóràtò falak àti sóràtò nas kó tó sùn lálẹ́ ẹ̀mẹ́tamẹ́ta fi kíláàsì náà sí àti ayẹta kùrìtì ẹ̀yọ kan bẹ́ẹ̀ náà ni tó bá jí láàárọ̀ náà nǹkan tí ó yẹ kó kọ́kọ́ kà náà rèé kọ́lọ́mbà lè mọ́ là ọ́ lọ́wọ́ onílara eléyìí tó mọ̀ àti eléyìí tó mọ̀ nítorí kọ́lọ́mbà bá jọ nùsùlá tó lè pọ́lá ayé ẹlẹ́ẹ̀karùn-ún pé àwọn òbí lẹ́yìn ṣètò ní ọ̀rọ̀ jí wà ní ìṣàwé àṣìbìn ìdá àkàdà ẹwà ìsọlọ sọ́dọ̀ Ọlọ́run kúrò níbi aburú onílara nígbà tí bá ti ń ṣe ìlara àbí Ọlọ́run ọba wa Ọlọ́run sọlẹ wa sọ wa ń bẹ o kó sì sọ wa kúrò ní ọwọ́ onílara subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh وعنده جزاكم الله خيرا عبد العزيز